ṣáájú ìrìn ìjì sílẹ̀ ẹ kí agbọ́ àdísù lẹ́ẹ̀kan sí àwọn súnà ìrìn súgbò Aisha bí ẹlẹ́ ni àrò ìṣẹ́ ànọ́bìsọ̀ lọ́lá àríwọ̀tọ́lá kì í gbé rọ́kà mẹ́rin ṣáájú ìrìn sílẹ̀ zúúrì ní kéṣe súwí àyàmì ìjá báàbù súnà ti zúúrì wa salatu wa salamu ala rasulillah wa ba'da salamu alaikum wa rahmatullahi wa barakatuh nínú Riyadu Salihin akuri ìbítáadé ò ní súnà ti zúúrì báàbù bí tí wọ́n ti ń tí wọ́n ti máa sọ̀rọ̀ nípa àwọn ìrun náfílà tó wà fún ìrun zuhuri àwọn náfílà tó wà fún ìrun zuhuri hadith àkọ́kọ́ ni hadith ibn umar radiyallahu anhuma qala صليت مع رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل الظهر وركعتين بعدها متفق عليه ibn umar kọlọmbà ni yọ́nú sí bàbá àtọ́mà olóso pé òun kí pẹ̀lú ànábíwá muhammad sallallahu alaihi wasallam ìrun rákà méjì ṣáájú ìrun zúrì àti ìrun rákà méjì lẹ́yìn ìrun zúrì ó fi hàn pé tàbá ń kí ìrun nínú tàà ṣe òníkà ìrun rákà méjì ṣáájú zúrì tàbá tún kírun lórí tán kátó yan náfìlà rákà méjì lẹ́yìn rẹ̀ ilé súnà ànàbì ní ètò tẹ̀lé ó ní hadisi ìyàwó Aisha radiyallahu anha anànàbíyà sallallahu alayhi wa alihi wa sallam كان لا يدع أربعا قبل الظهر رواه البخاري يا عائشة قلن بني يونسي onídájúdájú ànábí sọ̀lọ́lọ́hù aléwàálì wàsílám jẹ́ ẹni tó ṣe pé kì í gbé jù sílẹ̀ rárá àrẹ̀bá án kọbílà zuhri rákà mẹ́rin ṣáájú zúrí náfílà rákà mẹ́rin ṣáájú zúrí imam bukhari òun ló gba àdísì yíwá ẹ̀rí pé umar ní ibn umar ọmọ umar ló kí pẹ̀lú ànábí sọ̀lọ́lọ́hù aléwàsílám rákà méjì ṣáájú zúrí àbí méjì lẹ́yìn rẹ̀ náà ṣùgbọ́n bí Aisha ní kìí gbé raka mẹ́rin jùlẹ̀ ṣáájú zúrù ọ̀rọ̀ Aisha lọ́dí Allahu ta'ala anha kò tako nǹkan tí Ibn Umar sọ tó sọ ni wípé sọ̀láìtù mú kí pẹ̀lú ànábì kò túmọ̀ sí pé bóyá ojoojúmọ́ ló ń bá kí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàwó Aisha sọ wípé kánà láàyè dáa ìṣe sí ànábì ni pé kì í gbé mẹ́rin jù sílẹ̀ nẹ́fìlà aráká mẹ́rin ṣáájú zó ó fi hàn pé tẹ́yìn bá fẹ́ yan nẹ́fìlà ní kíkún ìta ṣàlàyé níjọ́ sí pé àwọn àlìnàwà fílẹ̀ àárọ̀ ọ̀tìbá àwọn nẹ́fìlà tá a máa ń yàn níbi àwọn ìrun ọ̀ranyàn márùn-ún yìí a jẹ́ pé mẹ́rin yẹn òun ló ṣáájú zó lẹ́yìn rẹ̀ ní méjì lẹ́yìn zó وعنها رضي الله عنها قالت يا عائشة رضي الله تعالى عنها تيتنصر nínú ẹgbàwa imam muslim bí kánà nabiyyu sallallahu alaihi wa alihi wa sallama yusalli fi baiti qabla zuri arba'an thumma yakhruju fa yusalli bin nasi thumma yadkhul fa yusalli rak'atayn وكان يصلي بالناس المغرب ثم يدخل فيصلي ركعتين ويصلي بالناس العشاء ويدخل فيصلي ركعتين رواه مسلم eléyìí ṣàlàyé tó sọ lẹ́ẹ̀kan pánàbí kìí gbé mẹ́rin jù sílẹ̀ ìyàwó Aisha radiyallahu ta'ala anha kọlọmbá ni yọnu sí sọ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam jẹ́ ẹni tó ṣe pé yùsọ́lì ẹ̀rí ó mú wá ní mùtọ́rí láti sọ pé ìsìnmìíràn nǹkan tó máa ń ṣe nǹkan tó máa ń ṣe ni pé ó máa ń kí fi bayti ní yàrá tèmi kọbílà zuhuri ṣáájú ìrun zuhuri arùbá náfílà mẹ́rin agbójú ìbìnà márù olè tó radiyallahu anhuma kò lè tó ń tánà bí ń ṣe yàrá Aisha tó ń tó ànàbí ń ṣe ń bẹ̀ sí àpẹ́ ànàbí sí kìí wá yan nẹ́fílà mọ́ṣáláṣí inú ṣe fi rẹ̀ yóò ti yan nẹ́fílà nínú ilé tó bá ti ń bóde ibọ̀ tí wọ́n bá ti ránàbí ti ń bọ̀ ni wọ́n ṣe kọ́ mọ́ tánàbí wà ṣáájú wọn kírun tánàbí bá sì ti kírun tán kò tún ní yan nẹ́fílà mọ́ṣáláṣí inú ilé ní kí máa lọ́yàn ẹ̀fà ṣàlàyé bírú ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí wà bẹ́ẹ̀ nílé ànábì rí ti mọ́ṣáláṣí ó ń bóde inú mọ́ṣáláṣí yóò mọ̀ gbogbo ṣe ń bọ̀ báyìí àbí ń bóde inú ilé báyìí inú mọ́ṣáláṣí ní ó bọ̀ sí láti bá fi nà tẹ̀lé lókà ìyàwó Aisha wá ní lẹ́yìn tó bá ti fi ráka mẹ́rin tán summa yakhruj yóò wà jáde fàyíṣọ́lì bí náà yóò ṣáájú àwọn èèyàn ní kírun ìrun wo ni ẹ́ ìrun zóòrì tó ma lẹ́yìn tó bá kírun zóòrì tán yóò tù wọlé fàyíṣọ́lì rọ́ka àtẹ̀yìn yóò wà kíráka méjì ọ̀kánà yìí bí náà sí lè mọ́gbùnrin bá ó tún tẹ̀síwájú láti ọ̀rọ̀ ń pa mọ́gírí tó jẹ́ pé ọ̀rọ̀ zúrù ni wọ́n sọ bí ṣùgbọ́n bẹ wọ́n àdíìsì yẹn wá fún wa káàmìlà ní pípé ó máa ń ṣáájú àwọn èèyàn kírun mọ́gírí tó máa jáde lẹ́yìn náà yóò wà wọlé ìṣọ́lẹ̀ raka àti yóò kí raka méjì lẹ́yìn mọ́gírí wà ìṣọ́lẹ̀ bí náà sí lè ṣáà yóò ìfáwọn èèyàn fàyádẹ̀kọ́ yóò tún wọlé fàyè sọ́lé raka àti yóò tún kí raka méjì rọwọ́ muslim muslim ló gbà wá wà ní omi habibata radiyallahu anha qalat qala rasulullah sallallahu alayhi wa sallam man hafaza ala arba'i raka'at qabla adh-dhuhri wa arba'i ba'daha harramahu Allahu ala nar rawahu abu <clears throat> هذا حديث صحيح لا شك لأني قد بحثت عن هذا الحديث عند العلماء المتخصصين ولا سيما شيخنا الألباني رحمه الله رحمة واسعة كما صاه في كتابه صحيح نبوي صحيح رياض الصالحين يا وام حبيبة قالوا بني يونس يا وام نبينا لونا أم حبيبة yàwó ànẹ́bì ni a mọ̀ sọ̀rọ̀ mí ń parí jọ mi a ti sọ́nà sẹ́yìn rí o kọ́ọ̀lá ó ní kọ́ọ̀lá rasulullahi sallallahu alaihi wa alihi wasallam ó ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ báyìí pé man hafazo ala láti sọ pé ànábì náà ti máa mójútó ma ìyẹn tó dún ní mẹ́ kí ipa jẹ wà árùbá ì bá àdáha tó tún máa mójútó mẹ́rin lẹ́yìn ẹ̀yẹn pé kí ìparákà mẹ́rin jẹ lẹ́yìn zúrí harramahullahu alannar ọlọ́run ó ṣe yóò iná léèwọ̀ fún kò ní wọná wàdáyá ni eléyìí ń túmọ̀ sí tíraka méjìlá tá a ti sọ sẹ́yìn pé anábìnrin tó bá yàn lójúmọ́ yóò wọ àlìjẹ́nà ẹ̀rí pé ráka méjì lẹ́yìn zúúrì ló wà ní àlàyé táwọn àfáà ṣe ń bẹ pé yóò wọ àlìjẹ́nà kíyàn wá wà àlìjẹ́nà wallahu ta'ala dakhala al-janna ba'da an qad dakhala an-nara wa yakhruju minha aw yukhraju minha kéèyàn wà àlìjánà túnmọ̀ sí pé kò ní wọná mo rò pé ó lè túnmọ̀ sí ọ̀rọ̀ pé yóò wà àlìjánà yẹn lè túnmọ̀ sí pé ó ti kọ́kọ́ wọná lẹ́yìn náà ni wọ́n wá mú jáde nínú náà wọ́n ṣẹlọ̀ ìṣàlìjánà wallahu ta'ala a'lam ṣùgbọ́n àdífẹ́ eléyìí ẹni bá mọ́ tí ò bá fẹ́ wọná rárá èyí tó fi máa kí rákà méjì lẹ́yìn zúrí mélòó ní ọmọ kí mẹ́rin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ànábì sọ sí ìyàwó Umu Habiba radiyallahu ta'ala anha tí ó fi tó àti rákà mẹ́rin lẹ́yìn ìran zórí harrama Allahu alanna ọlọ́run ó ṣe lé yóò ṣe léèwọ̀ fún iná láti láti láti jẹ àbí láti jó ìyẹn pé ọlọ́run ó ṣe iná léèwọ̀ fún láti wọ̀ wallahu ta'ala bí wà báyìí ọlọ́run ó dáàbò púpọ̀ jù kò ní wọná rárá nù hadith rẹ̀ tó tẹ̀lé hadith abdullah bónú sa'ib radiyallahu anhu ana rasulallah sallallahu alaihi wa alihi wa sallama kana yusalli arba'an ba'da an tazulu shams qabla az-zuhr wa qala inna as-sa'atu تفتح فيها أبواب السماء فأحب أن يصعد لي an yus'ada li fi a'mal salih rawahu Tirmidhi wa qala hadith hasan na hadith ile abla ọmọ sa'id Ọlọ́run bá ni yọ́nú sí ó ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam jẹ́ ẹni tó máa ń kíraka mẹ́rin lẹ́yìn ìgbà tí oòrùn bá ti yẹ̀pà kọ́ ba'da zawal tóòrùn bá sí ní àtàrí mọ́tò ti yẹrẹ àtàrí ṣáájú ìrun zuhr ó bá mú pé mẹ́rin náà ló kí àbí ó wá ní ànábì ní àsìkò ni àsìkò tó ṣe pé sáà ìnà ha sáà àtútù tàhùfí ha àbọ̀wábù sàmà àsìkò inú wọn máa ń ṣí lẹ́kùn àwọn ilẹ̀kùn sàmà fa òhìbò ayin yásàádà lè fi àmàlì sọ́ọ̀lẹ̀ wọ́n fẹ́ kó ṣe yí pé a ò yásàádà lè fi àmàlì sọ́ọ̀lẹ̀ mo ń fẹ́ kó jẹ́ pé wọ́n ó gbé iṣẹ́ mi lọ sí sánmà lásìkò tàbí mo ń fẹ́ kó jẹ́ pé iṣẹ́ mi yóò gùn iṣẹ́ mi rí dáadáa yóò gùn sánmà lọ lásìkò iṣẹ́ àpẹ́ ọlọ́run náà sọ pé ilé ìyẹ́ sàádùn àmẹ́lẹ̀ sọ́ọ́lì ọ̀dọ̀ ọlọ́run ọba ò ní àwọn iṣẹ́ dáadáa máa gòkè lọ tá ti ṣiṣẹ́ rí yóò máa gòkè lọ sánmà lọ sọ́dọ̀ ọlọ́run yóò tún máa wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn màláíkà astafula ilé ìyẹ́sọ̀ àjò kálìmù tó yí wàlẹ̀ àmàlì sọ́ọ̀lì yàtọ̀ ilé ìyẹ́sọ̀ àjò kálìmù tó yìbú wàlẹ̀ àmàlì sọ́ọ̀lì yàtọ̀ bó ṣe wà ní kùránì insha Allah ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ ní àwọn ọ̀rọ̀ tó dáa

radiyallahu anhu akọ́lọ̀ bá ní yọ́nú sí pé ánà nabiyya sallallahu alayhi wa sallam kana idha lam yusalli arba'an qabla zuhri sallaha ba'daha fọ́wà Tirmidhi wa qala hadithu sahih àfáwà hadithu hasan imam Tirmidhi tó ń gba alátọ̀dọ̀ ya wa Aisha kọ́lọ̀ bá ní yọ́nú sí ibi sanadihi ila Aisha pé dájúdájú òjíṣẹ́ ọlọ́run ànábì sallallahu alaihi wasallam kana idha lam yusalli arba'an qabla dhuhri tí ò bá ti kí ìrun náfílà aráka mẹ́rin tí ò bá ti lè yan náfílà aráka mẹ́rin ṣáájú ìrun dórí ó ṣe ṣe kí nǹkankan dì lọ́wọ́ iṣẹ́ sí ti ẹni pé máa ń yaná fílà mẹ́rin ṣáájú zoro ṣe sí ànábì nù sallallahu alaihi wasallam tó bá wá ṣe é ṣe pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fún dí kan àbó míì kò yaná fílà yẹn ṣáájú zoro ọgbà pọ́ńkí zúrì tán tó lè wọlé yóò kì náà mẹ́rin ó di pé mélòó ní òwá kíhùn mẹ́fà ṣẹ̀gbẹ́ yóò kí mẹ́rin tó yẹ kó máa kí ṣáájú yóò ṣẹ̀wà tó kí mélòó méjì tó máa ń kí lẹ́yìn rẹ̀ gẹ́bí ìyàwó Aisha ti mú wá tí ó bá sì kí mẹ́rin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìyàwó Ummu Habiba tó sọ pé Ànábì sallallahu tàbí tó dún ní máa rákà mẹ́rin kọbílà zóòrí ṣáájú ìrun zóòrí wà arúgbá ìrọ̀ká àti bá àdáha àti nájúlá rákà mẹ́rin lẹ́yìn rẹ̀ harramahullahu alẹ́nà ọlọ́ọ̀ṣẹ́ná wíwọlé wọ̀ fún ajẹ́ pé yóò lọ di mẹ́jọba Allahu alam ọlọ́ọ̀bá nìkan ni onímímọ̀ ọ̀làháàsìlú náà ní pé bó tilẹ̀ jẹ́ pé kò rọrùn láti yàn ẹlòmí lè sọ pé èé ṣe tí mo fi ń sọ sí etí àwọn èèyàn pé kò rọrùn láti yàn ṣé kì í ṣe wípé mo mo ń dọ́gbọ́n àbí ọ̀rọ̀ tí mo ń sọ ìṣèjì pé mo fi ń ṣe wọ́n tí wọ́n bá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìyàn sáàtì tí bákan lọ́n sọ ní Quran hmm? pé àwọn kankan wà tí ò rọrùn àyàfà àwọn tó bá jẹ́ olùpáyọ̀ ọlọ́run àbáwọn tí wọ́n rẹra wọn lẹ̀ kí wá là ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni pé yóò jẹ́ kí kálukú ó mọ̀ wípé òun ó mú níṣẹ́ òun ó sì gbáradì fún ni tó ń bá fẹ́ rí ṣe pé kò rọrùn pàápàá fẹ́ni tó bá bẹ̀rẹ̀ sí yàn nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí iṣu ọ̀tọ̀ ni rírẹ̀ ọ̀tọ̀ ni kíkó súsú pé nǹkan lè má súyàn kó rẹ́yàn ṣùgbọ́n náfílà táà ń sọ wọ̀nyí àwọn náfílà yìí yí máa sábà fẹ́ súyàn ni tálẹ́ni tí máa jẹ́ kó súwa àṣẹ ìtọ́ọ̀nù yóò máa nínú iṣẹ́ tiẹ̀ tí máa ṣe ni pé àwọn iṣẹ́ rẹ̀ téèyàn fi rójú rí ọlọ́run tíyàn fi báyọ̀ ní ọlọ́run ọba pàdé tọ́lọ́run ọba fi máa fi àánú rẹ̀ pa ìbínú rẹ̀ rẹ̀ lórí èèyàn yóò máa jẹ́ kó sú wa láti sí olóṣẹ́gbẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ẹrù nẹ́bílà yìí ètò ni ó sọ wallahu alam ìyọ̀dọ́lọ́ ni mà kó tó sọ di mẹ́rin lẹ́yìn mẹ́rin àṣáájú mẹ́rin lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ bá rẹ̀ kádàrá kéèyàn mú lẹ́ẹ̀kan náà kó bẹ̀rẹ̀ wọ́n fábílá fàbílì wọ́n ní ẹ̀mà wàádà àwòlà àwọn náà ló dájú ṣùgbọ́n kí ẹni wá máa yàn lọ kó lọ kàkà kí dáadáa máa lékún nínú ìṣẹ̀mí rẹ̀ láyé dáadáa ń dín kìí yóò sì jẹ́ àmì orí ibú ọlọ́run sì wá lórí ibú ọlọ́run kó ṣe wá lẹ́ni tí ó máa lékún ní dáadáa àmì ọ̀rọ̀ ọlọ́run sọ ọ́nà suratul Anfal alladhina yastami'un alladhina idha dhukira Allah wajilat qulub wa idha tuliyat alayhim ayatuna zadatuhum imana wa ala rabbihim yatawakkalun àwọn tó ṣe é pé tí wọ́n bá dákọ ọlọ́run lọ́dọ̀ wọn ọkàn wọn máa wá rírì tí bá kí àyà àwọ́ ayatul Qur'ani ìmáàni yóò lè wọn kún nínú gbàgbọ́ àwọn ayàtùrà ní gbọ́n wa ala rabbihim yatawakkalun olúwa wọn ni a máa dára lé tó kẹ́ẹ̀kẹ́ tí nǹkan bá ń lékún a jẹ́ pé tuntun ti wọ́ nìyẹn tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ nù ìta lè fi tètè ìṣàlàyé rẹ̀ òun ni pé tá a bá pọnmi sínú àgbá tó dé béèyàn bá mọ mi pé nìkan sí tómi ń dínkù ní àbò lékún ó lékún torí pé pé nìkan tá a kan kùn yẹn yóò sínú ẹ̀ tẹ́lẹ̀ ó ti kún lóbìnrin pé sọ́nà nǹkan bẹ̀rẹ̀ pé ìgbàgbọ́ lékún ààyè ìgbàgbọ́ sì ni mahaluha alkulus mahalu liman mahaluhu alkolbu ọkàn láàyè ìgbàgbọ́ tí ahọ́n ń gbé tó wà ní ọkàn jáde pẹ̀lú gbólóhùn la ilaha àti àwọn nǹkan ọ̀rọ̀ dáadáa fẹ́nu ń gbé ahọ́n ń gbé jáde tí àlèjàwárí àwọn oríkèríkè ara náà tún ṣe àfihàn ìgbàgbọ́ tó wà ní ọkàn pẹ̀lú iṣẹ́ dáadáa ahọ́n tó bá ń gbé ìsọkúsọ jáde àti àwọn oríkèríkè ara tó ń ṣiṣẹ́ burúkú ṣùgbọ́n tí ẹnìyẹn ń sọ wípé òun ní ìgbàgbọ́ àwọn ọ̀rọ̀ tí a ń sọ tí kò dáa yìí àti àwọn iṣẹ́ burúkú tọ́wọ́ ń gbé yàdè yìí ń júwe àdínkù tàbí àbùjẹkù nínú ìgbàgbọ́ yẹn ọkàn yẹn ń ṣàárẹ̀ nìyẹn tó sì ní bùkátà sí ìwòsàn gẹ́gẹ́ bí ara náà bá ń ṣàárẹ̀ tá ìwòsàn fún ara pẹ̀lú kí ni lílo oògùn fún oògùn wo lọ́kàn máa lò ọ̀kanú rẹ̀ ní tàǹjókò gbọ́ láàárọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àti ìmọ̀ràn tí ikú lẹ́yìn náà ìmọ̀ wà ní àwọn àwùjọ àwọn ẹni rí يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين èèyàn bá ń bẹ láwùjọ àwọn ẹni kò ní rọ̀ lọ́rùn láti ṣe pé àwọn èèyàn ò ní máa ń ṣàbúrú ẹgbẹ́ ẹyẹ sílẹ̀ yẹ ń wọ́ọ̀tọ̀ anìlì márùn ìlà tàbàlọ̀ àbòsír kọ̀rì náà wàkúlù kọ̀rì ní ìrìnkù kọ̀rọ̀ ní àkùtálì bàbá rí ìyàn máa kó máa bá ẹni tí ń yan náfìlà dáadáa nù máa tẹ̀lé lọ mọ́ṣáláṣí tó bá ti kírun tán rẹ̀ pé yóò yan náfìlà tẹ̀lé mọ́ṣáláṣí yóò yan ìwọ náà kọ́ sí rẹ̀ ó máa yan díẹ̀díẹ̀ sùwẹ́yà sùwẹ́yà ń ṣe àǹfàṣẹ́ ìhà díẹ̀díẹ̀ ìwọ náà bá tẹ̀lé tí kó máa lọ jókòó ti àwọn tó ṣe pé wọ́n ń ṣe tìláwà alẹ́bí mẹ́yà tìlúùnàhú àkọtìláwàtìhì àwọn tí ó ń ké kùránì tí ó ń ṣe ké kùránì ní pàápàá kíké alẹ́yìí wà tọrọfà nìhàrù gbogbo oró àti pàápàá jùlọ ẹni tó ti máa kà tẹ́lẹ̀ ẹni tí ó mọ kùránì ké tẹ́lẹ̀ tó bá jókòó tẹni tí ń ké kùránì tó bá yá náà yóò lè mí náà fẹ́ mọ̀ ká àmọ́ wájú olórin lèyàn àwọn já ń kọrin olèyàn máa jókòó tí létẹ́sì orin orin tuntun tó ṣẹ̀ jáde làwọn sọ̀rọ̀ ń pa lèyàn náà ó ti fòbóde òun ó gbọ̀n jíhùn yóò fòbóde pẹ̀lú ẹ̀ ní ṣùgbọ́n ó ṣàánà wa allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ah warina al-batila batila warzuqna ijtinabah اللهم اجعلنا من الذين يستمعون للقول ويتبعون احسنها سوى لي ọ̀kan lulúwa nínú àwọn tó ṣe pé wọ́n ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba báyìí wọ́n ó sì dì í mú wọ́n ó sì lò ó wọ́n ó fi ṣiṣẹ́ ṣe èyí tó dáa jù mbẹ́ bi rahmatika ya arhamar rahimin wa ya akramal mukramin